kaná ni kò sí yàtọ̀ níbẹ̀ níbi tí awaka lónìí òun náà ni ọ̀kọ́lẹ̀ ibn Abbas fi qawmi yaktubuna aba jada wa yanzuruna fi an-nujum ma ara man fa'ila dhalika law 'inda Allahi min khalaqin na'am بسم الله الرحمن الرحيم قال قال المصنف رحمه الله تعالى قوله وقال ابن عباس في قوم يكتبون أبا جاد إلى آخره هذا الحفر رواه الطبراني عن ابن, عن ابن عباس مرفوعا واسناده ضعيف ولفظه رب معلم قب معلم حروف أبي جاد دارس في النجوم ليس له عند الله خلاق يوم القيامة ورواه, ورواه حميد بن زنجوي إن بن زنجوي عنه بلفظ رب ناظر في النجوم ومتعلم أروف أبي جاد ليس له عند الله خلاق قوله ما أرى بجواز فتح الأمزة بمعنى لا أعلم ويجوز دمها بمعنى لا أظن وخطابة أبي جاد وتعلمها لمن يدعي بها علم الغيب هو الذي يسمى علم علم الحرف وهو الذي جاء في الوحيد والذي جاء في الوعيد فأما تعلمها لتهجي وإصاب الجمل فلا بحث به قوله وينظرون في النجوم أي يعتقدون أن لها تأثيرا كما سيأتي في باب التنجيم وفيه من الفوائد عدم الاكتظاظ بما يؤتاه أهل الباطل من معارفه وعلومهم كما قال تعالى فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون قوله باب ما جاء في في النشأة حسبك asheikh muhammad ibn abdulwabi rahimahullah nínú àwọn ẹ̀rí tí wọ́n tún fi gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti mú àwọn hadith ní oríṣiríṣi wá àti àwọn aya al-Qur'an láti fi ṣàlàyé ipe mùsùlùmí gbọdọ̀ jìnnà sí gbogbo ohun tí ó bá ń jẹ́ ẹ̀ka idán ara ẹ̀ka idán òun náà ni iṣẹ́ wíwò sọ àá ti ṣàlàyé nípa ọ̀rọ̀ alimamu Baghawi rahimahullah tí wọ́n sọ pé gbẹni tí wọ́n ń pè ní arọ́f òun náà lẹni tí wọ́n máa sọ pé òun mọ nǹkan tí wọ́n bá jí ń gbé sheikh islam àwọn tẹ̀wá kó ọ̀rọ̀ ní àkóyawọ́ yányán wọ́n ní ẹni tí ń pè ní arọ́f òun náà ní ń jẹ́ káhìn so tó bá ní ẹni yìí àrọ́ fún ni pé ìmọ̀lóhùn mọ̀ nǹkan tí wọ́n jí ń gbé àbí káhìn ìmọ̀lóhùn mọ̀ nǹkan tó pamọ́ gbogbo ẹ̀ àti mọ̀nẹ́jìm àtẹni tó ń wo ìràwọ̀ tí fi wo nǹkan tí ó ṣẹlẹ̀ àtẹni tí ń wo yẹpẹ̀ sheikh islam tèmíyà rahimahullah tó wà ní wa nahwihim abẹ́ni tó bá tó ń jọ wọn báyìí náà tó ń pẹ́rù nǹkan tó ń náà ń wò nìyẹn òun lè má wo orú tó jọ wọn báyìí kọjá pé nǹkan mi lòun ń wò ṣéèkì ní ìkan náà ní gbogbo wọn ọ̀rọ̀ tí wọ́n tún fẹ́ fi gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ nísìn òun náà ni ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ibn abbas radiyallahu anhu fi qawmin yaktubuna abajad ẹ̀hẹ́ síwájú kí n tó bọ́ síbẹ̀ àwọn lè ka sharhi ti àfa tí wọ́n kàtá nìsín ẹni pé Abu Sofiya gbà tí wọ́n mú ọ̀rọ̀ Sheikh Abdulrahman Ali Sheikh wa wọ́n ní athal athar ruwa utabarani an ibn Abbas marfu'an wa isnaduhu da'if wọ́n ní sanad hadith yẹn da'if ni ẹni pé ó lẹ̀ ní hadithi tí a fẹ́ kà nísìnyí so ẹ wo ìṣedọ́gbàdọ́gba àwọn afáàsúnà yaquluna ma lahum wa ma alayhim nǹkan tó bá ń jẹun tó gbè wọ́n ẹni tó bá ń jẹun ní súnà báwọn afáàsúnà ṣe máa ń ṣe nìyẹn wọ́n sọ subaka wa ma alayhim nǹkan tó bá takò wọ́n gan wọ́n ṣàlàyé rẹ̀ wọn ò ní wọn pé kíní yìí á ah, púpọ̀ jù ipe ẹ̀rí yìí ẹ̀rí tó gbé wa lẹ́sẹ̀ púpọ̀ jù ni ẹ jẹ́ ká yá fi pamọ́ ká má sọ fáwọn èèyàn pé àdéṣọ́dọ̀ ẹ̀yìn fún ni alùsùn kì í ṣe bẹ́ẹ̀ bó ṣe lè kí ọ̀rọ̀ yẹn kó lágbára kó dáa tó tó bá ti rí ìlà ìlà tó ń kọ̀ ọ̀dọ́ṣà tó fi yìí wọ́n ṣàlàyé rẹ̀ pé ọ̀rọ̀ yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ sómi pé hadith sheikh muhammadu bin abdulwahab rahimahullah tí wọ́n fi ṣe ẹ̀rí ní àdìsàn pè ní marfu'an àwọn kọ́ ni pé hadith yẹn kò kí ń ṣe hadith tó jẹ́ marfu' ẹni pé ibn abbas òun ni ó sọ ọ̀rọ̀ yẹn so but tó bá ṣe pé ọba lálàáfíà ni irú ọ̀rọ̀ ń yóò máa jẹ́ marfu'an hukman yóò máa jẹ́ pé ní ìdájọ́ gan ìdájọ́ marfu' láfún látara pé kíni kì í ṣe ọ̀rọ̀ tí abdullahi ibn abbas tó lè fìlà káyàrá rẹ̀ gbé kalẹ̀ náà ni bóyá ní pẹ̀lú ọ̀rọ̀ yẹn torí ọ̀rọ̀ tó yọ̀yàn kó nínú islam sòkè sọ̀rọ̀ tí ó fìlà káyàrá rẹ̀ gbé kalẹ̀ so òun ni pé eléyìí ní tí ẹ fi máa ń ma objectivity táwọn àfa súnà tí wọ́n ní nípa ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ẹ wo hadith kan ń bẹ nínú riyadu salihin inú hadith ń bẹnu tó jẹ́ kémi ń mọ̀ pé á ah, àwọn afa súnà yìí wàláyé eré òdodo náà máa ń wà hadith ń fún àwọn tí ṣòkòtò wọn tí ń máa ń kọjá kókó ẹsẹ̀ njẹ́ ọ̀nà lẹ́yìn nìkan kírun anabi sallallahu alaihi wasallam wa báyìí nìyẹn anabi wa ń sọ fún ìgbà tó parí rọ anabi nílò lè túnú rẹ kí o nírun wọn á ní à kí ni mo ṣe ọsà tó kírun yẹn ó tún padà wá ànábì náà lọ́lọ́ tóun kí òun nírun sẹ́ ọwọ́ ní kí lòun ṣe ànábì ní orí pé sòkòtò rẹ kọjá kókó ẹsẹ̀ ni aló nírun ìpè ẹni yẹn ọwọ́ padà wá fa sòkòtò yẹn sókè ìgbà tó wọn kọ ìdájọ́ hadisi wọn wọn ní hadisi yìí o hadithun da'if hadisi tó lẹ́ni sọ wọn bí hadisi wọn di dáa tó kọ wá sí hadisi kankan tó wá straight báwọn tó straight tí ó sọ pé ẹni tó bá ń fi ṣòkòtò àbí aṣọ tó wá kọjá kókó ẹsẹ̀ kò nírun kò sí ìgbà tí ò wá sí síhun kò sẹ́ni tó lè sọ pé ẹni tí ṣòkòtò rẹ̀ àbí aṣọ rẹ̀ tó bá kọjá kókó ẹsẹ̀ pé kò ní ìrun ó nírun so ọ ń ṣe lọ́run lọ́tọ̀ ti ṣòkòtò àbí ti ẹ̀wù tó kọjá kókó ẹsẹ̀ àmú nírun so látara pé kíni hadithi tó wá fún un àdéhìsì yẹn àdéhìsì ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ni sùúrù ẹ̀ náà ní eléyìí nìsín náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa bá alùsùnà ṣe fàǹfà wàlọ́hì sùmọ́bìláhì rẹ̀dẹ́lá ìlàhà ìlàhùwà tí nǹkan mi bá tó hàn ní ọ̀la tó ṣe pé n tí àti ìgbọ́nrí nílùú yìí nínú súnà ni sẹgbẹ́rú tí ń fọ́ àwọn èèyàn lérí jù nílùú yìí nìsín ọ̀rọ̀ ìkúnlẹ̀ ìkúnlẹ̀ wàlá ẹ̀kọ́ra kẹ́ máa fi rí gbálẹ̀ kókò ní pé ń fọ yín lérí kẹ́ ẹ máa fi rí gbálẹ̀ lẹ̀ báyìí wàláyé àwọn yóò tún máa ṣe sí ni wọ́n tún máa lò ó yóò tún máa yé wọn sí ni torí pé kí ni kìí ṣe ìfẹ́ ẹnu òfin ọlọ́wọ́n ọba ni wàláyé àṣetọ́ akẹ́fẹ́ ẹnu ni ọ̀yẹ́ kó ti rẹ̀ ń kálukú àmọ́ kúlẹ̀ yẹ́wùmí ojoojúmọ́ ojoojúmọ́ báyìí ẹ̀rí sàtún ìsàtún bù wá ni tẹ́ bá tó ń ka tíra bẹ́ẹ̀ eléyìí náà tó ń bẹ́yà yìí ní ẹ̀rí so ní àwọn ẹ̀rí tí èsì àwọn ẹ̀rí àdàmàdì táwọn ń kó káàkiri ẹ̀gbọ́n kan láàárọ̀ yìí mo gbọ́ nínú rédíò ó ní òun Abu Hanifa ó ní pé ó ń lọ sí ó ní Yusuf ọmọ rẹ̀ tó máa ń pè Hanifa so ó ní ọmọ yẹn pé ọmọ òun náà wá rí i pé òun fẹ́ òun ti tó tán so Abu Hanifa wa rìn nìkan lọ́ba ibi kọ́ ló lè bí níbi rè kan gbà tó wá bí níbi rè ń so ọmọ kéwù yẹn kọ̀ wá mà onígbà tí ó mà ọmọ kéwù fura mà pé wọ́n ń rán wá béèrè béèrè lọ́wọ́ òun ni wọ́n níta lọ́rọ̀ wọ́n náwó sí ó jòkó sí wọ́n ní ọwọ́ bá Abu Hanifa ńbẹ̀ ńgbà tó wá bá onígbà tó rẹ̀ ó ní wà sálámà alayhi ó sálámà sí tó sálámà sí Abu Hanifa dá lóhùn Abu Hanifa sọ fún pé ìbéèrè tán bí ọ́ pé èmi ni mo ní kí wọ́n á béèrè ìbéèrè yẹn rẹ̀ ṣé ẹ pé tó pé àwọn àfa àwọn máa ń ríra wọn máa ń kólẹ̀ fúnra wọn kíra wọn ni ẹni tó gba rìwáyà yẹn wá yóò gbà wá pé wàsálàmù alayhi wànàhánà lahu ó kí tán ó sì tẹ̀ fún un àmọ́ kò sí léyìn òun bẹ́ẹ̀ so wọn á ní ìgbà tó sọ òun fún tán Abu Yusuf wa sọ pé kó ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún un Abu Yusuf wa ẹ̀ eh, Abu Hanifa wa ní sọ fún ọ pé ń bínú sí ọ so ó ní wàjásá àlẹ́ àrùkọ̀bàtẹ́ yìí ó wá fi ikùn rẹ̀ lélẹ̀ ṣe àwọn báwọn bí kéèyàn yọ wà lérí jòkó pé ẹnìkan sọ̀rọ̀ kan tó kọ́ yẹn bọ̀ nínú jẹ́ yẹn ṣọ́ọ̀kì rẹ kéèyàn wá change position kó lè rí i pé èèyàn fìdí lélẹ̀ kọ́ wá fi ikùn kó ìpékùn rẹ̀ lọ́wọ́ ànilẹ̀lẹ̀ sódà ń sọnù àwọn bá ní tọ́ ẹni tẹ́ ní kọ́ àwọn ọmọkùnlẹ̀ máa fáwọn òbí wọn ẹ̀rí rẹ̀ o Abu Yusuf ó kúnlẹ̀ fún fún Abu Hanifa ẹ̀dàkùn irú ẹ̀rí dèdè olélẹ́ yìí so alùsùnà abadan ẹ̀rí kan lórí ẹ̀rí yẹn láéláé tó dáhùn máa gbé kí n sẹ̀rí wàláhì ntí mo ti lọ́wọ́ gan ni pé ntí ò bá gbé wọn òun ò ní wá wọ́n yà já ọkùnrin bẹ́ẹ̀ ni pé ah, kíní yìí kò ní ẹ̀rí àwọn kọ́ ajẹ́ pé àdàm wá wá káàkiri àà ah, ah. sobi tí mo ti lọ ni pé ẹ̀yìn asaru abdullahi ibn abbas yìí tó ní fi qawmi yaktubuna abajad wọn láwọn kan bẹ wọn máa ń kọ abajada hawaza hatoya kalamana onítọ́mọ kọ̀nùkọ́ra sátà ṣàkátà tọ̀gásà àbísọ̀ àfábọ̀ tọ̀gásà onítọ́mọ dama ń kọ́ ó ní wàyà ń wòrò náà fi nujum àwọn a máa ń fi kíní yẹn wo ìràwọ̀ ó ní ma ara man fa'ala dhalika lahu inda Allahi min khalaq Abdullahi ibn Abbas ó ní irú ẹni tí bá ń ṣe báyìí ní ìpín ìjẹ́ mùsùlùmí kankan lọ́dọ̀ Ọlọ́run ní pẹ̀lú ẹni kì í ṣe mùsùlùmí ẹ wá wo ohun sheikh muhammad bin abdulrahman ali sheikh wa sọ wọn ni hadha al-athar wọn ni athar ta kàtá yìí rawahu at-tabarani wọn ni alimami at-tabarani wọn gba ọ̀rọ̀ yìí wá an ibn abbas látọ̀dọ̀ ibn abbas marfu'an wọn dọdọ anabi àmọ́ wa isnaduhu da'if àmọ́ sanadi rẹ̀ sanadi rẹ̀ lẹ́ẹ̀ wà lafzuhu wọ́n ní bó ṣe wá gangan ni pé rubba mu'allimin hurufin abajad wọ́n ní mélòó mélòó ẹni tó ṣe pé ó ń kọ́ arafi abajad darisan fin nujum tí ó máa kọ́ àwọn èèyàn ní ìràwọ̀ pẹ̀lú rẹ̀ laysa lahu inda Allahi khalaqun yawmal qiyamah ẹnìyẹn tó bá dé ọgbìn dàlùkìyàmà kò ní ní ìpín kankan ní ìpín ìjẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba ẹni pé ń tọ̀hún di kẹfìrí wọn ni rawahu Humayd bin Zanjawi anhu bi lafsin wọn ni Humayd gbà wá tọ́jú ọmọ Zanjawi ó ní rubba naadhirin fi nujum ó ní mélòó mélòó ẹni tí ń wúra wọn wa muta'allim huruf tí ń kọ́ harafi abajad laysa lahu inda Allahi khalaq tó kúrú ẹni yẹn kò ní ní ìpín kankan bàdíjọ́ gbé nàlẹ́ kìyàmà lọ́dọ̀ ọlọ́run ọba so bí ẹ̀rí eléyìí ṣe lọ́nu qawluhu wọ́n ní gbólóhùn tó tún sọkún tí ó sọ pé ma ara bi jawazi fatih ams yẹni pé tó ní ma ara ma ara bi jawazi fatih alhamza bi ma'na la a'lamu tó ní máa àrọ́ ìtumọ̀ rẹ̀ ni pé la àìlámù ìmọ̀pẹ́ nìyẹn lè ní nǹkan kan lọ́dọ̀ ọlọ́run wa yajuzu dummuha bi ma'na la adhun la adhun yẹn ni pé la máa ọ̀rọ̀ alẹ́ ní máa ọ̀rọ̀ ma'na la adhun mi rò wọ́n ni pé ó tún lè wá wa kinayatu wa kitabatu abajad wọ́n ni kí wọ́n abajad wa ta'allumuha àti kíkọ́ nǹkan yẹn liman yadda'i biha ilmul ghaib fún ẹni tí máa ń fi ń wosẹ́ tó pé abàjáde yẹn ni wọ́n máa fi wosẹ́ huwa alladhi yusamma ilmul harf òun náà ń pè ní ilmul harf pé ìmọ̀ àwọn dàjálù nùnú àwọn tí wọ́n jẹ́ àwọn abayé jẹ́ àwọn ni wọ́n gbé kalẹ̀ irú wọn ni abdulfatah ituhi alfalaki àtàwọn ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ so ẹ̀rí tí wọ́n ya wọ́n ya tì ní wọ́n á kọ àwọn wọ́n lè kọ sín jìbá tá kíní kan já kódà ó burú lóko tó ń ta lọ́jà ọba so burú àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ń ta níbi ní títà tẹ́lẹ̀ báyìí yẹn ti máa ra tíra wọn làwọn yẹn máa ń rà so wọ́n máa ń pè ní asrarul huruf náà máa ń pè so àwọn yẹn máa ń kọ papọ̀ mọ́ ẹni hisabi tán bá ń kọ ni so burú eléyìí so wọ́n nírú ẹni yẹn náà. tí n bá ń kọ́rú ẹ̀ ẹni ń ọba ọ̀ràn wa ẹni tí ó sọ ọ́ di kẹfìrí ńlọlẹ̀ ń kọ́ òun. wà ó wà ládé já àfihàn òun ni ìjìyà wà ń bẹ̀ nígbà yẹn dédìí yẹn gbọdọ̀ dédìí yẹn mùsùlùmí gbọdọ̀ jìnnà sí i àṣẹ ọba ni ìlérí ọba wà ń bẹ ń ń a wà ní já dáàlì já jíìmù mẹ́ta dáàlì mẹ́rin tó pé gbà tó bá wá yá tí ẹnìkan bá wá tí bá wá jọ̀rọ̀ rẹ̀ tó bá ń jẹ́ abubakri yóò wá ní a one ba two wow six abu ojú lónú wọn ni ọjẹ́ ọjẹ́ nine bakri wọn ni ba ọjẹ́ mọ́kànlá kef twenty ra two hundred so ti yé báwọn àná jẹ́ two hundred and thirty kìíní kan <laughs> so tó bá ti wá wò báwọn àgè so irú ẹni yẹn ń fi abàjádà ń fi ń wo kíni ń fi ń woṣẹ́ àdánwò ló kó sí òun sòyẹn kó sádánwò náà sẹ́mi pé hadisawi hasaru yẹn ani asaru ipe asarun da'if náà ni a nílò ni láti fi mú ẹ̀rí wá àmọ́ yusa nasubihi a lè fi gbá ọ̀rọ̀ nídìí tó yẹ pé àwọn ẹ̀rí tó ti jẹ́ àwọn ẹ̀rí tó jẹ́ sọ̀híù yẹn òun lágbára lé ẹ̀rí pé ntí ìdájọ́ tí ó mú jáde ń bẹ níbi àwọn tá a ti kà síwájú man tatayyara aw tutayyara lahu man takahana aw tukuhina lahu faqad kafara aw faqad ashraka so anabi náà tó máa ń wuṣẹ́ so yóò wá wò pé kí ni wọ́n fi abajada yìí náà ṣe àwọn tẹ́bí ń ṣe náà ni hadith yẹn yóò kẹ́ sàlàyé rẹ̀ pé asaru yìí o da'ifun ni tó a bí kò bá sí nǹkan kan míì a jẹ́ pé a fi ìdájọ́ yẹn lẹ́nu àmọ́ àwọn ẹ̀rí mi ti ń bẹ eléyìí lákẹ́ sàlàyé pé da'if lélẹ́yìí so kí wọ́n máa dà lò ìpè náà lè yọ̀ mọ́ wa àwọn míì tí yọ̀ mọ́ wa yọ̀ kẹ́ fi yóò fi gba ní ìdí ni so òun ni pé ẹni tí bá ń lo abajada hawaza hatoya kalamana tó pé n ti fi ń senu n fi ń wo sẹ́ni sokola lómi tó mọ sefari nínú lewa wọn mọ ìsábì bò háyà lewa ah tó a pé ìsábì à ń wo sẹ́ni fáàrí burúkú nù o àbí ń lu wa fáàrí bú nù o fáàrí tí ọ̀ náà lè yàn ń ṣe so òun ni pé. فأما تعلمها لتهجي أبي تبا شكوين باقو توكا في شيء تهجي الأسن وحساب الجمل توما في سي أوانكا فلا بأس كسي ميجي به bí kí o ní pé tọ́tí àfù tọ́tí àfù sẹ́ni tó bá kọ́ ló ti máa ti ń sọ òun tó bá ní tọ̀tì áfù ìtumọ̀ tọ̀tì áfù ni pé nine times nine áfù is equal to eighty one tọ̀tì áfù tọ̀ nine ni tọ̀ nine ni tọ̀tì nine times nine nù máa ní áfù á one fa eight eighty one àbí nine times nine kí ni eighty one so tó apẹ́yẹlẹ́ bá ń lò fún kò sí tó burú mẹ́ tán bá ní báàbù dù bá times two and eh, two times two dù ọjọ́ four tán bá ní báàjì wù bá times three wù ọjọ́ six tó pé ní tó bá ń fi ń ṣe nù kò sí tó burú níbi yẹn o fi ń ṣe ìṣirò o fi ń ṣe kinní nù àmọ́ pé ní tó wá kan fún ni pé òfin wo sẹ́ tó bá ka tán báyìí wọ́n wà wọ́n wà ń là wọ́n wà ní méjìlá láfi pin wọ́n á ní tọ̀ ìràwọ̀ kíní báyìí ní ń lò ìràwọ̀ kejì ní ń lò ìràwọ̀ kẹta ńlágbájá lò ìràwọ̀ kẹrin ńlágbájá ń so ìràwọ̀ yìí sì ní ilẹ̀ omi ní máa ń gbé ìràwọ̀ yìí gíníkan gíníkan ní máa ń gbé ilẹ̀ tilẹ̀ gbóná lé máa ń gbé so tó yẹ pé ntọ́ mọ fi ṣèdájọ́ fáwọn èèyàn lélẹ́yìí èèyàn sàgbákan wájú ọlọ́wọ́n ọba o èèyàn dáràn o so èyí tá à ń sọnù so ń tọ́ apẹ́yàn bá fala ba'sa bihi kò wọ́n tún ní yáé kọ́ ní yáé kọ́ ni pé yá times ten times ten is equals to hundred kọ́ náà ni hundred so bí ọkẹ́rù ẹ̀lẹ́ bá ń lò fún yíwọ̀n kò sí ti ó tó burú níbẹ̀ tọ́ kọ́wùlù wa yanzuruna fi nujum ìtumọ̀ pé wọ́n máa ń wo ìràwọ̀ ay ya'taqidun wọ́n wà á ní àdìsọ́kàn annala ta'thiran ipe ìràwọ̀ ó ní ìlapa wọ́n ní ìràwọ̀ a ah, ìràwọ̀ lè ìràwọ̀ ìràwọ̀ tó kọ́ wọn ní ìràwọ̀ máa ní tí máa ń ṣe kàmá sayá ti fi bá bi tẹ̀njìm sheikh ní àlàyé rẹ̀ padà wálẹ̀ kúnrẹ́rẹ́ tába débi tẹ̀njìm wọ́n fi ì wọ́n ní níbi ọ̀rọ̀ yìí minal fawaid àbí àǹfààní bẹ́ẹ̀ pé adamul ikitirori kí wọ́n máa gba ìtànjẹ bímọ bímọ táwù alùbàtìl ntáwọn oníbàjẹ́ bá ń mú wa àwọn òpùrọ́ tó bá ń mú wa mímọ àárífìhìm níbi ìmọ̀tọ́láwọn mọ̀ wà ìlúmìhìm àti ìtọ́láwọn mọ̀ ní ìmọ̀ wọ́n máa sọ pé ìmọ̀ ní ìmọ̀ ní afáàkàmẹ́tí máa sọ fẹ́ wọn yóò ní mo ya àfáà débi pé mo tún mọ kéwú papọ̀ mọ́ ìsáábì ọjà pọ̀ mọ́ra wọn fún mi so irú ìyẹn ìmọ̀kọ́ni yìí òun ìtàn ayé jẹ ni torí pé kíni àwọn ohun tẹ́mi kan mọ̀ pé ìtàn ayé jẹ ni àfáà ti ń sọ òun ọ̀dọ̀ rẹ̀ ni mo kọ́ ìsáábì lọ́dọ̀ rẹ̀ ìgbà tó wá kọ́ mi ní wá mi débi ìsáábì bá a sì máa ń wo ọkọ àtìyàwó àbí ẹnìkan fẹ́ lọ sí rìn àjò àti kinní kan gbà tó wá kọ́ mi tá fáwọn gọ́mọ̀ sọ pé ah káì ọwọ́ rẹ ọwọ́ rẹ jọ ọwọ́ mi púpọ̀ jù bí ṣe máa ń gbé ọwọ́ kalẹ̀ gan ni wọ́n náà máa ń gbé kalẹ̀ tó bẹ́ẹ̀ ni ó ṣe wá ń jọun kódà ẹnìyẹn bí ṣe gbàgbé tó àti àti àti inú agbára rẹ báyìí lẹ́nìyẹn ti wá ń jọun àbáwọn awásọ̀rẹ̀ ń tọkọ mi ní kinní yìí bàbá ẹni wá sọ mi pé ọ̀yà sàrùmí ṣe dáhùn lóhùn mo ti gbó kọnù wọn á kó kọ ọkùnrin mẹ́ta wá fún ọmọ wọn ẹyọ kan ọmọ wọn obìnrin ó ní ọkọ mẹ́ta èèyàn mẹ́ta ló fẹ́ fẹ́ gba tí mo wá lákọ̀ọ́kọ́ kò mú ẹlẹ́ẹ̀kejì kò mú ẹlẹ́ẹ̀kẹta kò mú mo ara dákẹ́ wọn wòye pẹ̀lú àyè. so mo wá ojú afa mo wá sọlá ọba wa dé gbogbo ẹ̀ kò mú afa ni ikhtarla awahid mẹ́yọ̀ kan fún un so mìíràn wá wò báyìí mo ti mú kan nù pé Fatima náà ló mú un bàbá òun Fatima bi so kí Fatima ló kù òun náà ni ọ̀rọ̀ àkànṣe báyìí bẹ́ẹ̀ tó mẹ́ pé gbogbo àmẹ́ ẹ̀ta wọn nìsín ọlọ́run kọ́ wọn ṣàfihàn jiyàn gbogbo àmẹ́ yẹ jẹun yọlọ lè gbógun tí ni kò sí mọ́ lílá tó so yóò kò fẹ́ kódà bá ti pé yìí tí mo tí mo tí mo mú ẹnu mo tó ní ẹyàn kẹ́nẹ́ èyí tí Ibrahim alákòjú ẹni òun tó ní Fatima ọkùnrin ni mo náà ni mo dákọ ọkùnrin lọ́wọ́ kán kíní sí pé sílẹ̀ yìí ni tó kóhun lọ kọ ọkọ Fatima òun gbogbo àwọn yòókù láyé kò sí bó ṣe lè dá tó mo ìtàn ti sọ fún un níbi oníyẹ̀wò òun náà ni ọ̀hún ṣùgbọ́n tẹ́ni wọn lọ tán ah, ah, wọn á jòkó wọn á ní ah, àmọ́ ó yẹ kí kí o sọ fún ọkẹ́ mẹ́tẹ̀ tó mú ni èyàn lọ lè wọ́ ọkọ̀ mẹ́ta níbo ni ká ní kó ń ti bẹ̀rẹ̀ ó mú kẹ́ ni rẹ̀ ẹ́ẹ̀ so ibi tí mo fẹ́ lọ gan ni pé alul batil òpùrọ́ ni wọ́n òpùrọ́ òpùrọ́ ni wọ́n ìtànpè ní ìmọ̀ yẹn gan ìmọ̀ ọ̀rọ̀ ni ìmọ̀ ọ̀rọ̀ ni kama qala ta'ala ọlọ́run bá sọ fún wa pé walamma ja'atuhum rusuluhum bil bayyinati farihu bima indahum min al-ilm wa hala bihim ma kanu bihi yastahzihun wa haqa bihim ma kanu bihi yastahzihun olúwa ni walamma ja'atuhum rusuluhum ìgbà tí àwọn òjíṣẹ́ wọn dé wá bá àwọn kèfèrí tó ń jíṣẹ́ fún wọn bil bayyinati wọ́n sì mú àwọn àlàyé wá ìdí ọ̀rọ̀ tó clear tó yanjú pódòdó làwọn eléyìí gbé wá ó yé wọn farihu bima indahum àmọ́ tó ẹ̀wù nǹkan lè ó fi mọ̀ pé àdánwò ní ìfẹ́nu wàláì gbogbo ẹni tí ń ṣe ìfẹ́ ẹnu kódà yín náà wọ àwùjọ àyè gbogbo àwọn tó ń ṣe ìfẹ́ ẹnu pẹ̀lú alùsùnà wọ́n mọ̀ pé ń táwọn ò ní ní dáadáa wàláì ọlọ́run ṣe fún alùsùnà owó táwọn olè tí wọ́n ràn ju tí wọ́n ya wèrè kalẹ̀ alùsùnà ó sì gbàǹkẹ́ àmọ́ wọn ò ní sọ láyéláyé irú yìí nǹkan sọ dáadáa àwọn fáwọn èèyàn bí ah, àwọn nìyí àwọn ah, olódodo láyé wọn ò ní sọ àmọ́ wọn fojú ara wọn rí báyìí ẹ wá sọ ń ó kọsẹ̀ báyìí ni ìpẹ̀ kan wà rọra là báyìí wọ́n ní tán alùsùnà kan tó kọsẹ̀ lánàá wọ́n wọ́n kọsẹ̀ kí wọ́n tó wá fẹsẹ̀ lálẹ̀ síbi ah, ah, ah, ẹ̀ bá kọsẹ̀ ẹsẹ̀ máa ń lálẹ̀ náà ni ìtumọ̀ tí ń sọ ni pé tó wáyé pé láì fi wá wá kéré báyìí tẹgbẹ́ ti mọ̀ pé nọ́mbà bọ́mi ìyẹn sì máa ń sẹ́nu wọ́n yọ máikrófóònù ni àmọ́jọ́ tí olódò wọn hàn sí wọn dáadáa tó kílẹ̀ báyìí wọn ní sọ síta àmọ́ kí ni ó máa ṣe yóò máa já wọn nínú jẹ yóò máa gbé wọn nínú pé ah ah pé eh, ru àwọn kan báyìí sí ni ah ah àwọn ò lè ṣe irú eléyìí wọn ò bí wàdà tó bẹ́ẹ̀ wọn ah ò lè ṣe so bẹ́ẹ̀ sì ni alùsùn yìí sàlẹ̀ jẹ̀nu ọ̀rọ̀ ọlọ́run ló bà wọ́n lẹ́rù ọ̀rọ̀ ọlọ́run ló bà wọ́n lẹ́rù ló kà wọ́n láyà ìbẹ̀rù ọlọ́run bá ní ń lé wọn dẹ́rù kò bá wọn sọ àmẹ́yìn ẹ̀yìn láyà sọlọ́run ẹ sì fẹ́ káàrin yóò rí yín gẹ́gẹ́ bí ẹni ọlọ́run ẹ láyà sọ́nà ẹ fẹ́ káàrin yóò rí yín gẹ́gẹ́ bí ẹni tó ń bẹ̀rù ọlọ́run ọba kò ṣeé ṣe torí gbogbo àwọn ọ̀nà tí ẹ̀ mọ́ fi ń bẹ̀rù ọlọ́run ọba ọ̀pọ̀ rẹ̀kẹ̀tẹ́ so àwọn iṣẹ́ ẹni tí ń bá mú àwọn àpèjúwe wọn ìyọ́mọ rẹ̀ nígbà wípé ah gbé sọ̀rọ̀ tó dérú lẹ́wù yìí náà sùkọ́yọ̀ kọ́mọ́ ṣe àṣàánú fún yàn ní tọ́ ìgbà tó dòdò ń clear sáwọn àwọn kẹfìrí yìí àwọn aláìgbàgbọ́ tí àwọn òjíṣẹ́ mú wá fún wọn irú ẹni anabi sallallahu alayhi wa sallam ó mú òdodo wá fáwọn ará maka àwọn ará madina àwọn ará maka wọ́n sì rí kódodo eléyìí kí ẹ eh, eléyìí ah, àgbà wọ́n rí kódodo ni arafuhu wa ankaruhu dhaka sulman katamat shahadatu ashuhada afọ ní amziya wọ́n ní arafuhu wọ́n dá anabi wa ankaruhu wọ́n sì máa ma ta kò pé pé ọmọ ẹ̀sà ni pé gbogbo ìwà tí ò sí lọ́wọ́ wa ní bẹ́lẹ́ rẹ̀ gbogbo wa rẹ̀ ti ń pèpè sí òun nílò wa ankaruhu àmọ́ wọ́n kàn ta zulman dhaka zulman wọ́n kàn máa ma ni gbogbo àwọn tẹ́ ẹ̀rọ ṣojú wọn náà tó yé wọn wọ́n sì pẹ̀rí mọ́ gbé ẹ àníṣọ́ àmọ́ ta wọ́n ni. so wọ́n ní gbàtà àyà yẹn dìbà bi ma ṣú bìmá ìndàhùn ìfẹ́ ẹnu ti n bẹ lọ́dọ̀ wọn wọn ma lo máa lò wọn wà máa erika kiri àdàmàǹdì ẹ̀rí káàkiri kọ́dà àwọn tó kù nílùú iléeṣẹ́ tiwọn yìí ti ń bẹ ní kwara tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ah bi wọn ni njọ́ kan ni àbúkọ́sìmù pè pe ipe ẹ ma ń gbé àwọn èèyàn ipe kàmọ́ wá sọ̀rọ̀ kúnlẹ̀ nínú rédíò ẹ ti sọ pé ìkúnlẹ̀ ọ̀dá ẹgbẹ́ àwọn náà wá oníláyéláyé wọn ò ní wọ láyé lókùngbà tó ń bá wọn yẹn nìkan kàn nídé ìyá yìí láyé bí ọlọ́mọ jẹ ẹni wọn ní àmọ́ ẹnìkan ń bẹ tó jẹ́ ní ìkejì yìí òun máa ń gbé àwọn àfáà súnà wa ó láyé òun ò ní gbé wa ń tòun ẹ̀wọ̀ ọwọ́ adìyọ́ ti ṣe ń sọ̀rọ̀ yóò ní a ti pè kan wá wọn ò wá ní ẹwà àbòsí ẹ wà bùsí apè wọn kan wà wọn ò wá ni tẹnìkan tẹnìkan bá dà pé yóò ní ẹ sọ fún wọn pé wọn làwọn fẹ́ wá sáwọn tó pè sáwọn náà sọ fún wọn pé àwọn fẹ́ wá àbí wọn ló pè wọn láwọn tí wọn ń sọ pé kúnlẹ̀ dà àbí sùfì dà wọ́n kọ́ ló sọ ẹ wá wo nísìn Allahu Akbar ẹ wò kọ́ wá pẹ́ kò tiẹ̀ jìnnà rárá ibi kíni o ti wá dòkú iléeṣẹ́ rẹ̀ wá di kíni ó dòkú ẹnìkan kan ọgbọ́n mọ́ ọwọ́ àhàn sí débi pé òun gan mọ̀ pé iléeṣẹ́ yìí ti dòkú ọwọ́ akọrí Harmony FM ní ìsìn ọwọ́ tó kóra ẹ lọ́bẹ̀ ó lóun lọ lè ń ṣe programu a ilé tó ti kọ́kọ́ náwó pẹ́ nìkan kò ní ìníjẹ wọlé ìníjẹ wọlé àwọn ènìyàn wọ̀ láwọn wọ̀bẹ̀ wọn lọ́kàn lọ́bẹ̀ pé ìníjẹ wọlé ìníjẹ wọlé ọwọ́ ya ọwọ́ akọra rẹ kó mẹ́ pé èyí tó ń lọ bòmí omi pé ilé òun ṣe kí ni ilé òun ti bàjẹ́ léwu ti dòfó ti di kharab ó ti da ooru nu wọ́n sọ ilé iṣẹ́ da ooru tán gba tent aníjọ́ kan nínú àti ẹni mo pè é mo sọ fún pé ah ṣé bí ìlàmù ló ṣe ìlàmù náà ló ṣe mascom tó ń bẹ nínú píríncípù yín ipe tó bá ń ní tẹni tó bá ń tó bá ń ṣe rukini ipe ọmọ ń wà bias oní kò sí lóòótọ́ wáyé tí wọ́n wà bias òṣìṣẹ́ ilé iṣẹ́ náà gbọ̀ fún wọ́n yẹ kó wà neutral so ó kàn dúró ó pèlè ìwà ó pèlè ìwà kálukọ́ máa kó ju ó kù sáyé bó ṣe máa ń sẹ́nu ẹ wá wo nísìn ó ti wá kó rẹ lọ amúni fm so pátipátí tó fẹ́ lọ sọmọ sọmbẹ náà tó nù o ọ padà tó kó mẹ́rin wá tó yá náà ni torí ààyè tó ní gbọ̀ náà tó ń bẹ̀ kò ní gbọ̀ ń bẹ̀ náà ó padà tó kó ń náà ni bí ó tó kọrí sí royal ó tó kọrí yorùbá royal náà so ẹ̀yìn ó tó padà wáyé ó tó kọrí sí ilé Ìlọrin náà so òun ni pé bí tí mo ti lọ gangan òun ni pé yẹnì ìgbà tí òdodo hàn sí wọn àwọn kẹfìrí yẹn farihu bima indahum wọn ni minal ilm wọn ni táwa ní iná ni àwọn wà lérí ẹ wa haqa bi imma kanu bihi yastahzi'un nítorí fi ń ṣe ẹ̀yẹ́ wọn ó padà wá di àbámọ̀lẹ́ wọn lérí yẹni pé òdodo tí wọ́n ń ta kò tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ ó padà wá sí sábàbí ìyà fún wọn ó jẹ́ kí ìyà tọ́ sí wọn so sheikh abdulrahman ali sheikh bí wọ́n sì parí ọ̀rọ̀ nípa yẹni anwaun min asihir àwọn oríṣiríṣi àwọn idán tí wọ́n mọ wá sùlábẹ̀rẹ̀ náà ti ṣàlàyé pé wíwo iṣẹ́ náà ara idán lòun náà kọ́lọ́mọba kí ó ṣàánú fún wa gbogbo àwọn tí a nílò wọn lẹ́gbẹ̀ẹ́ mo sì máa ń sọ a gbọ́dọ̀ máa dákẹ́ so kí wọ́n máa sọ fún wọn bákan náà kí wọ́n máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. kọ́lọ́wọ́n bá kó gbé wọn jìnnà sí burú àwọn aburú ńláńlá báyìí naam. بسم الله الرحمن الرحيم في مسائل نعم الأولى لا يتم تصديق القائل مع الإيمان بالقرآن الثانية التصريح بأنه كفر الثالثة ذكر من تكهن له الرابعة ذكر من تطير له الخامسة ذكر من سحر له السادسة ذكر من تعلم أبا جهل السابعة ذكر الفرق بين الكاهن والعراف نعم الحمد لله أسف نعم في مسائل gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìṣe sí sheikh muhammed ibn abdul wahab rahimahullah onígbé tán bá kọ báàbù kàtà báyìí wọ́n wá fi àwọn ọ̀rọ̀ yẹn bí ká ní telkhis àbí ká ní summary kókó ọ̀rọ̀ tó wà nínú báàbù yẹn wọ́n wá wọ́n fi kún al-ula ní alákọ̀ọ́kọ́ nú àwọn ọ̀rọ̀ tí ó wà nínú báàbù ta kàtà wọ́n ní pé la yajtami'u tasdiqul kahin ma al-iman bil-Qur'an ẹ ọlọ́run kò ṣàánú fún wa ẹni tí wọ́n bá ń woṣẹ́ tí ń yẹ nǹkan wò fún yàn ìmánì kó sọ pé mo gba Qur'an gbọ́ kò lè pé sára rẹ̀ kó ní mo gbà pé al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ni nítorí wà ń bẹ òdodo ni kò rọrùn ìyẹn ni pé ẹni tí ń woṣẹ́ ń ti ń pe al-Qur'an bẹ́ẹ̀ sì ni ìpè kùránì nírọ́ kódà bó ṣe àyà ẹyọ kan péré kódà bó ṣe gbólóhùn ẹyọ kan péré lèyàn ní ìgbà péré yìí ara kùránì ni èèyàn dáràn o torí pé kí ni ń pe ọlọ́wọ́ òpùrọ́ nù so ni ìtumọ̀ pé ń pe alukur'an nírọ́ torí kur'an jẹ́ kó yé wa ipe la ya'lamul ghaiba illa Allah ẹnìkan kan ọmọ kọ̀kọ̀ àfọlọ́hún kul la ya'lamul ghaiba fis samawati wal ardi illa Allah àti kọ̀kọ̀ tí ń bẹ lórílẹ̀ ayé àti tí ń bẹ ní sánmà ẹnìkan kan ọmọ àfọlọ́hún ẹni tó bá wa jòkó wà ń bá wa jòkó tó lóhùn mà ọ̀fẹ́ lè kó ń sọ ntọ́kàn lójú ọ̀nà fún ọ láti kú sùúrù ẹni yẹn ń pe alukur'an nírọ́ tọ́ ẹlẹ́ẹ̀kejì atasiri bi anna kufurun nínú báàbù tá a kàlọ́ yìí ọ̀rọ̀ kílẹ̀ ọ̀rọ̀ yẹn làmọ́lẹ̀ ipe ni tí ń bá ń wuṣẹ́ kẹfìrí ni ẹni bá ń wuṣẹ́ ń tọ̀hún ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run bi annahu kufurun iṣẹ́ kẹfìrí ni kéèyàn máa wọṣẹ́ asadisa ẹlẹ́kẹta dikurumantaka hana matuko hinala o ọ̀rọ̀ nípa ẹni tó ń gẹ́gẹ́ lọ lè ń wọṣẹ́ tí ń lọ ń bẹ́ni tí ń bá wò arábìá ẹlẹ́kẹrin dikurumantoto yẹra la o ọ̀rọ̀ nípa ẹni tí wọ́n ń fi ẹyẹ wo iṣẹ́ fún abẹ́nitó kí wọ́n ń fi àwọn kankan ìṣẹ̀lẹ̀ kan ni ó ti máa fi ń dìtámì nǹkan tí ó ṣẹlẹ̀ sí i alikhamisa ẹlẹ́karùn-ún dhikru man suhira lahu ọ̀rọ̀ nípa ẹni tí wọ́n bá ń ṣoògùn fún ń ṣoògùn ńlọlẹ̀ ń bá ńlọlẹ̀ ń ṣoògùn lọ́dọ̀ yàn asadisa ẹlẹ́kẹfà dhikru man ta'allama abajad ọ̀rọ̀ nípa àwọn tó ń bá lọ ń kọ́ abajada tí wọ́n fi ń wusẹ́ abẹni tó ń kọ́ abajada láti máa fi ṣe òǹkà lásán so tẹni tó ń lò láti máa fi ṣe òǹkà lásán kò sí kankan tí kò fi ṣe times kò sí kankan abẹni tó ń lò láti máa fi wo nǹkan tọ́ náà láti kà ń pé òun náà ara tó ń pè ní alkahana ni tí ò dáa yẹni pé wúṣẹ́ náà ni èkó máa sọ̀yàn di ẹni tí ó jìnà sí ọlọ́wọ́n ọba asábìá ẹlẹ́keje dikirul farq bayna alkahin wal arraf ọ̀rọ̀ nípa ìyàtọ̀ tí ń bẹ láàrin alkahin ẹni tí ń woṣẹ́ àti alkadi arọf àtẹni tí ó máa ń lọlé sọpọ̀ ohun nǹkan tí ó pamọ́ so asàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí sheikh islam tèmi àti sọ àti gẹ́gẹ́ bí imam al-Baghawi gẹ́gẹ́ báwọn náà ṣe ṣàlàyé rẹ̀ wallahu a'lam naam ẹn Jabirin. عن جابر باب من جاء في النشرة عن جابر أن رسول الله صلى الله عليه وسلم سئل عن النشرة عن النشرة فقال هي من عمل الشيطان رواه أحمد بسند جيد وأبو داود وقال سئل آمد عنها فقال ابن مسعود يقرأ هذا كله وفي البخاري قالوا باب من جاء في النشرة بدون النون كما في قاموس قال أبو السعادات النشرة ضرب من العلاج والرقية يعالج به من ظن أنه به مس مس من الجن سميت النشرة لأنه ينشر بها عنه ما خام لأنه ينشر بها عنه ما خامره من الداء أي يكشف ويكشف ويزال قال الحسن النشرة من السحر وقد نشرت عنه تنشيرا وقد نشر وقد نشر وقد نشرت عنه تنشيرا ومن الحديث فلعل طبا أصابه ثم نشرت ثم نشره ثم نشره بقل بقل ثم نشره بكل أعوذ وبالناس أي وقاه نعم báàbù tí a tún fẹ́ kà ní ìsìn òun náà ni ọ̀nà kan inú àwọn ọ̀nà tí àwọn èèyàn tún máa fi ń ba ìgbàgbọ́ jẹ́ tó pé iman ìmọ̀ fi ń bàjẹ́ máwọn èèyàn lára látara pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn tí nǹkan yẹn jẹ́ nǹkan tí kò yé wọn tó ń jẹ́ aburú eléyìí. Ọ jẹ́ nǹkan tó ṣe pé gbogbo mùsùlùmí náà ni ọ gbọ́dọ̀ yé òun náà la ń pè ní ṣẹ́mà tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn láburú tí ò yéèyàn ọmọ ènìyàn yóò wá ọ̀nà tí ó fi gbé kúrò ní ara rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí lọ lè ń kì í ṣe pé àníyàn àmọ́ àdánwò ṣẹlẹ̀ sí i àdánwò ṣẹlẹ̀ sí n ti ń ṣẹlẹ̀ sí kò yé e. so kò gbádùn kò ní àlàáfíà kò sì mà kò mójútó ti ń ṣe so àwọn èèyàn wà sọ wọn pé lọlẹ ń na ẹsẹ̀ lé sí i kódà dókítà ni ó sọ fẹlẹ mi pé kíni yìí ní di ẹsẹ̀ lé o wọn fẹsẹ̀ lé wọ torí pé kíni gbogbo ń tọ́ yẹ kí wọ́n wò láàrin láti wò wọn ò ní rí nǹkan wọ́n máa ní gbogbo ẹ̀ bá mu wọ́n wó ẹ̀jẹ̀ yóò ṣe dédé wọ́n wó tọ̀ yóò ṣe dédé kódà wọ́n wo ìgbẹ́ rẹ̀ yóò ṣe dédé wọ́n wo itọ́ yóò ṣe dédé wọ́n ní tó ha kẹlẹ̀mbẹ̀ yóò ṣe dédé gbogbo nǹkan ni wọ́n wò yányán wọ́n sá máa rí pé nǹkan kò sí ọ̀ òun ó sì máa mọ̀ pé nǹkan ń ṣe òun sórí eléyìí dókítà mi wá sọ fẹ́ lómi pé lọ́ọ́ lè jáde irú eléyìí òun náà máa ń pè ní anushra náà mo fi ní ojúṣe ogun mùsùlùmí náà lélẹ́yìí ẹlòmíì ò lè má ṣẹlẹ̀ sí òun lè jọ́ pọ́mọ rẹ̀ ni ó máa ṣẹlẹ̀ síbẹ̀ ẹlòmíì ò lè má ṣẹlẹ̀ sọ́mọ rẹ̀ kó ipá burú rẹ̀ kan àbẹ́gbọ́n rẹ̀ kan ni ó máa ṣẹlẹ̀ sí àbí ìyá rẹ̀ bàbá rẹ̀ òun ni wàá jáde fẹ́ nìyẹn pé ànàṣẹ́ lé sí ni so ìnáṣẹ́ lé yẹn òun ni pé nushra ni wọ́n máa ń pè ṣé kò wá قوله باب ما جاء في النشرة وني بدم النون نون نشرة يعني نون دم لافن كما في القاموس طبعا لون قاموس قال أبو السعادات وني النشرة ضرب من العلاج والرقية وني ضرب النشرة وني أنا جاء إياكا ننوي وسان والرقية إياكا ننوي رقية yu'alaju bihi ma dhunna annahu bihi massan minal jinn òun náà máa fi ń ṣe ìwòsàn fún ẹni tán bá rò pé àlejànú fọwọ́ kàn àlejànú àbí wọ́n rán idán sí tó pé yóò wá wá nípasẹ̀ àlejànú wọ́n sógun sí yóò wá wá nípasẹ̀ àlejànú wọ́n ní súnmìyà ti nushratan wọ́n ń pè ní nushra ní èdè lárúbáwá lè anna oyún ṣàrò bè ha ánìwò máa xamara òun ni wọ́n fi fọ́nká wọ́n fi bàjẹ́ nǹkan tó ń dà mẹ́ni yẹn tí ń bẹ lára rẹ̀ mina dáa nínú àìsàn àìlé ara àìrójútu ara ẹni tí ń ṣẹlẹ̀ sóńtọ̀ tó yẹ pé ń ṣẹlẹ̀ sóńtọ̀ ń bá ṣe yẹn nushra ń òun ni yóò ba gbogbo kíní yẹn jẹ́ ayé yóò ṣáfù ìtumọ̀ rẹ̀ ni pé yóò sípayá kíní yẹn kó lọ́dọ̀ rẹ̀ wàyúzàl kíní yẹn ó sì yóò kó lára ẹni tí kíní yẹn wà lára rẹ̀ yẹn ni pé wọ́n fa tí wọ́n fi ba nǹkan tí ń bẹ lára ẹni yẹn jẹ́ qala al-Hasan al-Hasan Basri rahimahullah òun wá ní anushratu mina sihiri ó ní tí ń jẹ́ nusurọ yẹn ni pé ká máa fi oògùn ká fi ba oògùn jẹ́ mina sihir òun náà ara ẹ̀dán ni yẹn ni pé ẹni tí nǹkan ń ṣe gẹ́gẹ́ mo ṣe kálẹ̀ kan kò rújú tó ti ń dààmú rẹ̀ kò rí ti ń ṣe ara ń ro ọrùn ń dùn ẹ̀yìn ń faso gbogbo nǹkan ní sànse wọ́n sì gbé lọ hospital wọ́n wo wọ́n wọ̀ nǹkan kò sí ọ́ nǹkan kò sí ọ́ kọ́dà alhamdulilah wàláhi nìsín àwọn dókítà mi náà ló fi dá kó jẹ́ pé gbogbo àwọn irú àwọn nǹkan tó wà sensitive báyìí àwọn àyè báwọn tó ipá yìí tó lè ní kéèyàn máa rí àwọn tí ń bá lágbọ́yé ẹ̀sìn níbẹ̀ wàláhi tán bá bẹ́ẹ̀ ní pípọ́ lágbọ́yé súnà tó sì jẹ́ medical doctor àbáwọn pharmacist wọn wọ́n sọ fún yín pé mo ti rí ni wọ́n sọ fún yín pé ẹ wo ẹ o yìí níta oògùn fún yín wàláì mo àkàtọ̀ sọ bẹ́ẹ̀ yìí níta o n ti ń sẹ́yìn o ẹ lọ lè rí àwọn onísùnà ẹ jẹ́ fún yín ní nọ́mbà kan sì rúkìá fún yín tó ṣe àwọn kótó wa pé ẹ lọ bẹsẹ̀ létọ̀ ẹ lọ níjẹba so wọn kẹsọ fún yẹn ni pé kọ́dà àwọn tó lè náà mẹ́díkù dọ́kítọ̀ náà tó ipá àwọn ọgbẹ́ ẹ̀ ti ń sẹ́yìn yìí ẹ kò lẹ́ ọ́sítà ẹ kò ní ọ́sítà wo ẹ kàn máa náwó so lóòrò bí ó ṣe rí náà nìyẹn wọ́n kàn máa náwó dànù lásán ó ní gbogbo táwọn ṣe náà ó kàn ṣe tẹ́sì wa ó ṣe tẹ́sì táwa ti rí nǹkan ká sọ fún mi kò sí nǹkan náà ni so dọ́kítọ̀ kankan lè wo pé hmm, ẹnìkan bẹ wọ́n nípọ̀ rẹ̀ wọ́n wo ogun tó rẹ̀ ah wọ́n lẹ́nu yẹn pé nǹkan ń rù àwọn òsì lójú tó tó ṣe wọ́n ṣe ogun tẹ́sì wọ́n ṣe ogun tẹ́sì ìgbà tó yá wọn láwọn ṣe tẹ́sì ọpọlọ ẹ̀dá kan ẹni oní kò sí tó ṣe mí lọ́pọlọ kí ni ọkàn wọn ni bóyá kí ni kàn ní àfẹ́tì náà yẹn náà medical doctor kan wá bá kó wò ó lọ́ọ̀lẹ̀ wá àwọn oníṣúná kan ṣe rúkẹ́à fún ọ so tó wá pé ẹlòmí tó bá tún ṣe tọpọlọ òun náà tán tí wọ́n bá wá rí wọn ni lọ́dẹ na sẹ́dẹ̀ bọ̀ sẹ́ni ó sọ pé ọkàn náwó ṣeré lásán ni tó wá lọ́ọ́ ṣe kíní ọkàn náwó kankan lọ́dẹ wọn tó ń ṣe rúkìá fún ọ so irú eléyìí náà ń pè ní wọ́n fi ní pé náà ń mẹ́nà sẹ́hìr ìmọ̀ ń bá idán wa ẹ̀yà kan nínú ọ̀nà idán torí àwọn èèyàn fẹ́ tú kíní yẹn wọ́n wá lọ lè rin ọ̀nà tí kọ̀lẹ́tọ̀ọ́ wọ́n ní alḥasan wọ́n ní wàmínú wọlé xadìd wọ́n wá mú àdìsí kan wá pé fàlà ànlá tíban àsọ́bàwò wọ́n lóun ní kó jẹ́ pé bóyá àṣàṣì ọmú ẹni yìí ni thumma nushira bi kul a'udhu bi rabbil falak àmọ́ wọ́n wá tu lára rẹ̀ nushira u wọ́n tu lára rẹ̀ bi kul a'udhu bi rabbin nas kul a'udhu bi rabbin nas ni wọ́n fi tu sọlẹ́yìn túmọ̀ sí pé nusrọ yẹn ó wà nínú hadith anabi sallallahu alayhi wa sallam ay rọkọọ̀ù ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n karú kéèyà fún wọ́n karú kéèyà fún so bí nílá ta'ala bá tún dé ní ìgbà míì so wà má wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. oníbẹ̀rẹ̀ ni asalaamualeykum. wa aleykum salaam. min aina khalaqa Allahu iblis. ọlọ́wọ́n bá ṣàlàyé rẹ̀ nínú al-Qur'an ó ní wa khalaqal janna min marijin min nar bí láti bí àwọn ẹ̀ta iná àbíká ní àwọn àwọn iná náà lọ́n fi dá àwọn àlìjẹ̀nú so bẹ́ẹ̀ sì ni Iblis ni àlìjẹ̀nú ni so bí ara ìbọ̀rọ̀ yín bó ṣe kílẹ̀ nù al-Qur'an so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum. wa alaykum salam. ẹ dákun ọmọ tó ń bá bí pẹ̀lú sìnà kí ni ìjìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣé yóò wọ iná àbí rárá. ọmọ tí àwọn obìnrin rẹ̀ ṣe sìnà tán fi bí kò sí ń tọ́ka òun tiẹ̀. wala taziru waziratun wizra ukhra sọ àní fìyà oníyà jẹ́ ẹlòmíì ẹni tó tẹ̀ náà ni ó jìyà so ọmọ tó ń jẹ́ ọmọ sìnà kò ṣẹlọ́run àwọn òbí rẹ̀ ni wọ́n ṣẹlọ́run kọ́dà àwọn òbí yẹn gan táwọn gan bá túbá ní túbá òdodo ọlọ́wọ́n bó gbà tuntun bá wọn yóò ṣàforíjì fún wọn so ọmọ ìsìnà kò sí ìdájọ́ kankan fún lọ́dọ̀ ọlọ́wọ́n bá ju pé tó bá ṣe dáadáa yóò rí ẹ̀san dáadáa tó bá yẹ ṣe tí ò dá yóò rí ẹ̀san àìṣe dáadáa ṣùgbọ́n kan náà máa ń sọ pé ọmọ ìsìnà ò lè jẹ ìmáàmù ó lè jẹ ìmáàmù ó lè jẹ ó lè kó lè jẹ ìmáàmù so kò sí kọlifíkẹ kò sí nǹkan tó fi ń jẹ ìmáàmù ju pé kò ní mà lọ kò ní ìmà so pé o sì jẹ ọkùnrin kò ní kò jẹ́ kí ni kò jọ́kùnrin kò sì ní ìmà so nítorí ń jẹ ìmáàmù nù náà. oníbẹ̀rẹ̀ ni ṣé ó dáa kéèyàn máa fi ọlá ọkọ èèyàn ṣe àdúrà fún èèyàn látọ̀dọ̀ obìnrin. kọ́dà kọ́dà bàbá yẹn bàbá rẹ̀ ṣáàjọ ọkọ rẹ̀ lọ ìyá yẹn ṣáàjọ ọkọ yẹn lọ so èyí fọlá wọn tọrọ n tó fi tọrọ ni pé n ta anabi sallallahu alaihi wasallam ní ká fi tọrọ anabi ní fi àwọn orúkọ ọlọ́wọ́n ọba tọrọ àbáwọn ìròyìn ọlọ́wọ́n ọba fi wọ́n tọrọ àbí àwọn iṣẹ́ tí wọ́n bá ṣe fúnra rẹ̀ fi tọrọ iṣẹ́ tó ṣe fún rẹ̀ pé ọlọ́run o wọlá alukur'an tí ma ń kà déédéé wọ́n ṣàṣì nǹkan báyìí fún mi ọlọ́run wọlá àwẹ̀ tí mo gbà lánàá ṣàánú mi iṣẹ́ rẹ tó sínú àmọ́ wọn láwọn ogun tó ti kéwú túbà lónìí kí lọ́kàn pẹ̀lú ogun tó ti kéwú túbà lónìí sí wọn ló ṣe wútúbà ni wọ́n kọ́ ló ṣe wútúbà àbí ọlọ́run wọlá ọlọ́run wọlá àràfá bá ṣe ń gun àràfá lọ́wọ́ báyìí à kí lọ́kàn tiẹ̀ bá ṣe ń gun àràfá lọ́wọ́ wọ́n kọ́ lọ wà láràfá so ntọ́lọ́n bá ní ká fi bẹ̀ ọ́n náà ní ká fi bẹ̀ gbogbo èmi àwọn òrùrí wa rán dandan táwọn máa ń kó sínú àdúrà wọn kò sí nínú rẹ̀ so wallahu a'lam naam. السلام عليكم وعليكم السلام ما الحكم ما تقول ما الحكم والتعميم من السنه من سنه النبي يعني امين ايجوز عند الدعاء ام لا نعم كيكي ما سي امين ان بينو سنه النبي صلى الله عليه وسلم بس يا بس دعاء كي وشي امين سو ان بينو صحيح مسلم النبي tẹ́bá rí ẹni tó jẹ́ mùsùlùmí zada'a muslimun li akhihi an dhara ghaib tí mùsùlùmí bá ṣàdúrà fún mùsùlùmí qala malaikatun amin malaika kan ni amin walaka misluhu irun tó ṣe ní àdúrà fún ọmọ ìyá rẹ̀ yìí yóò máa jẹ́ tiẹ̀ náà sómi pé àmì bẹ malaika ó ṣàmì sí anabi sallallahu alaihi wasallam tó ṣàmì àdéhùn yẹn ń bẹ nù al-adab al-mufrad àdéhùn sahih so bẹ́ẹ̀ náà ni láàrin àwọn sọ̀hábà náà tó bá ṣàdúrà wọn máa ń ṣe àmì láàrin ara wọn tí ẹ̀rí ń bẹ so eléyìí ni ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àmì ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe béèrè yìí lẹ́nìkan náà sọ fún mi pé àwọn kan ń bẹ àwọn mo ní gbogbo àwọn ẹ̀yà àwọn tẹkifíìrì tiẹ̀ pọ̀ lóríṣiríṣi wọ́n nílé kóná wa ìgbésọ̀ bá ṣàdúrà fún wọn ò ní sàmì wọ́n ní àmì ah, kílò ṣe àwọn eléyìí tó ṣe àwọn kìnìún àwọn àwọn kùránì ní kùránì sangiliti náà ni wọ́n kùránì sangiliti wọ́n ní ara àkídà wọn ni pé tó o bá ṣàdúrà fún wọn wọn ní sàmì wọn ní sàmì lọ́tún dà tó ẹni o sì ní inú inú àkídà yẹn náà bí òun sí òun ti wá dàgbà ọlọ́run ti wá yọ òun ti lágọ̀ọ́yè súnà ìgbà tí wọ́n ń gbọ́ pé báwọn tẹ̀kfíìrì ṣe ń ṣe ní ó ní à irú aburú táwọn náà ti wà láwọn eléyìí náà tó làwọn náà wà ń bẹ́ẹ̀ làwọn náà tó kó sí yìí so náà ni aburú láńlá ni kí ọmọ ní tó wà nínú òfin súnà nàbí sallallahu alaihi wasallam kí ọmọ ní kò sí so wallahu a'lam naam. ǹjẹ́ ṣíṣe àmì lẹ́yìn máàmù lápapọ̀ kò dára tàbí lóòótọ́ ọ̀kẹ́ bóyá ìmáàmù ṣe lọ́wọ́ ilé al-maghdubi alayhim wala ad-dallin so ń kálukú sí àmín kìsìkẹ́ wàá sí àmín ah rọ́ọ̀ so ń kálukú dàtí ẹ̀ sí ní àmín yóò sì lọ lọ́tọ̀ọ̀tọ̀ sàwọn kẹtí wá retí pé àtòmá gẹ́sẹ̀ dí ọba gbò nǹkan kí nǹkan rèé wọn so kò sínú lànà sún ànábì sallallahu alaihi wasallam kò sínú lànà ànábì o so wallahu nípa pé kò dáa kéèyàn kúnlẹ̀ tí èèyàn bá bẹ̀rẹ̀ ṣé ó dáa àbí kò dáa. bẹ̀rẹ̀ láti kíyàn kódà ètò wálẹ̀ náà tako bá ń ga kó ń ẹyọ jòkó tira yín àbọ̀ ń sọ̀rọ̀ nísìnyí lọ́wọ́ lóṣù àbọ̀ bẹ̀rẹ̀ tẹ́ kànjọ́ ń sọ̀rọ̀ yíyan ṣe ń kankan sòkòrò akéyìn òfin kúlélẹ̀ ẹ̀yọ́ ń sọ̀rọ̀ òfin kúlélẹ̀ rẹ̀ ọ̀nà wà lẹ́yìn jòkó ọ̀nà wà lẹ́yìn jòkó ẹ̀yọ́ fi kúlélẹ̀ ẹ̀yọ́ ń sọ̀rọ̀ kò sí kankan àmọ́ wọ́n ń bọ̀ òun dún wọ́n ń bọ̀ pàtó wa fẹ́ kí ọ wá lọlẹ̀ wa lọ lóṣù <laughs> <laughs> salamu alaykum àwọn kan máa ń ṣe kútbà síwájú sọláàtì àwọn kan máa ń ṣe lẹ́yìn sọláàtì péyà kí ni ànábì sọ nípa ìyẹn. tíjọ́ eid náà ń ṣe lẹ́yìn ìrun ẹni pé kútbà lẹ́yìn ìrun ni àmọ́ tíjọ́ júmọ́à síwájú kan tó kírun ní kútbà ṣùgbọ́n àìtẹ́ni ń sọ òní pé kéèyàn ó ṣe kútbà tán kọ́ wa parí kọ́ ìṣèwá ní tọ́ntà sọ níbi kútùbà lẹ́ẹ̀kan sọ abẹ́ ṣàlàyé rẹ̀ ìyẹn òun kí ló tó fi ṣàlàyé rẹ̀ papọ̀ níbi kútùbà àfi tó wa kó bá já wa bóyá nǹkan kan bẹ tí wọ́n sọ níbi kútùbà yẹn tó wá tó rántí wọ́n pe àjùn fèlè náà kún sókè wọn wá sọ lẹ́yìn ìgbà bá tí wọ́n kírun tán kí wọ́n wá sọ sunyẹ òsín kankan wallahu a'lam naam. ìbéèrè bàbá yìí salaamaleykum. wa aleykum salaam. ya ustaz. أفيد أني أفيدونا هذا السؤال كيف غسل الكافر في الإسلام أوكي كيف غسل الكافر كيف غسل الكافر في الإسلام أوكي هل المرأة غسلت رجل أو رجل غسل مرأة جزاكم الله خيرا so ni pé wọ́n ní pé báwo la ṣe máa ẹni tí ìsìmùsùlùmí tó fẹ́ wọnú Islam kò sí tuntun bẹ́ẹ̀ ẹnu tí yóò ṣe náà nìkan yóò kàn ṣàlàyé fẹ́ nìyẹn ni nígbà báyìí ló ṣe sí báyìí ló ṣe yóò ṣàlàyé fún yóò sì ṣe àbí kéèyàn dúró lẹ́gbẹ̀ẹ́ léèwẹ̀ kí ọmọ sọ fún ọkùnrin gan gbọdọ̀ wọlé tọ̀ ọkùnrin léèwẹ̀ gbé ìmìnira wí ọ so ìyẹn wo òun wo òhu oníhòòhùn kọ́dọ̀ òkú tó bá kú òkú tó bá kú ẹ gbọdọ̀ bọ́ sí òhùn èyàn ó fi aṣọ sí láti ibi ìdodo sí ibi ekun rẹ̀ yìí ẹ gbọ́dọ̀ bó kalẹ̀ kẹ́ ẹ máa yọjú wò tó bá yẹ kó obìnrin gan ni gbogbo ara rẹ̀ obìnrin tó fẹ́ wẹ̀ gan daṣọ gbogbo ara rẹ̀ ẹnu ọrùn ni ó kalẹ̀ àti ọwọ́ yọ daṣọ gbogbo yòókù ni abẹ́ aṣọ ni ó ti máa ni ó ti máa fọ́ so kátó alẹ́ ń tọ́ wà láàyè èèyàn gbọ́dọ̀ bọ́lẹ̀ kátà wá ní kọkùnrin wà wọ́n wẹ̀ obìnrin àbóbìnrin ọlọ́wọ́ wẹ̀ ọkùnrin ẹ̀rọ kò bá mu rárá so wallahu a'lam naam. Wúwo Lọ́bàáyé, Assalamu alaikum. Wa alaikum Please, I want you to analyze this to me. When father is Christian and mother is Muslim, and mother is Muslim, sorry, and have five children. If father die, he says his five because these five children will have share in their father properties jazakumullah khair. sí bàbá ni mùsùlùmí àbí. ah mother is muslim àbí bàbá ni christian àwọn ọmọ yẹn oníga kan bẹ́ẹ̀ o ẹ̀sìn wọn jọra wọn ẹ̀sìn wọn kò jẹ́ kí ni kò jọra wọn òun ní nù inú ogun kọ́dà ìyàwó gangan náà ní kankan bẹ́ẹ̀ so wallahu a'lam. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك